admission admission admission. bísí bisimilahi rahmani rahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí saturday àti sunday ní tàbí Quran memorization ìyẹn tàfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes Daru Salafiya School Ìbàdàn Nàìjíríà wà ní nọ́mbà AA seventy two Àwòwò Apẹtẹ Muslim Ìbàdàn àti Jigan off Akanran road ọ̀nà àrà Ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ Sheikh Rasheed bun Mustapha Asalafi Abu Ibeji ẹ sì lè kàn sí wọn lórí Mustapha farasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. mo fẹ́ wọ ìyàtọ̀ láàrin sẹ̀yìn aláwọ̀ wọn ní àmì àti bàbá náà wà látàdé lórí omi wọn àbí ìlú ìgbéra lẹ́ẹ̀kejì ni pé lórí àwọn obìnrin tó ń ṣe sáì dáńsì pé ó tọ̀nà àwọn obìnrin yẹn bá fẹ́ ta sí ẹ̀jẹ̀ ọ̀lẹ̀ púpọ̀ tó ń bẹ̀rẹ̀ náà. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè òun ni wípé wọ́n ní kí ni yàtọ̀ láàrin sami allahu liman hamida àti rabbana walakal hamd gbólóhùn méjèèjì orí ìrun láti máa ń lò orí ìrun òun láti máa ń lò tá ti gbórí kò ní rúkú a sọ wípé sami allahu liman hamida a sọ bẹ́ẹ̀ tàbá ti wá nàró tán a sọ wípé Rabbana walakal hamd fún ẹni tí ń kírun tó bá jẹ́ pé a wà lẹ́yìn ìmáàmù lẹ́kọ̀ọ́ a bá wà lẹ́yìn ìmáàmù ni tí ìmáàmù bá sọ wípé sami Allahu liman hamida àwa ń tiwa a sọ wípé Rabbana walakal hamd torí pé nǹkan táwọn níbi sọ ni wípé wa idha qala sami Allahu liman hamida nínú sahih muslim tí ìmọ̀mù bá ti sọ wípé sami Allahu liman hamida faqulu rabbana walakal hamd ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn ẹ̀yin ẹ sọ wípé rabbana walakal hamd tó bí a ṣe máa ń lò ní orí ìrun nìyẹn kí wá ní ìtumọ̀ rẹ̀ sami Allahu liman hamida ìtumọ̀ rẹ̀ ni pé Allahu gbọ́ ẹni tó yìn Allahu gbọ́ ẹni tó yìn rabbana walakal hamd ìtumọ̀ tí ẹ̀ ní pé olúwa wa o wàlàkàlì hamdi ìwọ náà ni ẹ̀yìn tọ́ sí ẹ má dá barista lóhùn tó sọ pé ọlọ́run ló mẹ́ tí ń sìn òní túmọ̀ sẹ́mi Allahu liman hamida òun lòun tútùkùtù fún ara ayé sẹ́mi Allahu kìí sì túmọ̀ ẹlòmíì gan ti ń lónú wa náà sẹ́mi Allahu liman hamida o ọlọ́run ló mẹ́ tí ń sìn ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn o barista ló dẹ̀ dá wàhálà yẹn lẹ̀ kó tó lọ òun ló dá lẹ̀ so sẹ́mi Allahu liman hamida alọ́ ò gbọ́ ẹni tó ń yin òun ó gbọ́ Rabbana walakal hamd ìwọ olúwa wa ìwọ ni ẹ̀yìn tọ́ sí bí a ṣe máa ń lò àti ìtumọ̀ rẹ̀ òun náà nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn obìnrin tó ń ṣe sáyìdá káàkiri bàbá ńlá àdádálẹ̀ náà ń ṣe so àwọn obìnrin tó ń ṣe sáyìdá àwọn míì ń gbẹ̀mí nínú wọn àwọn míì ò gbẹ̀mí nínú wọn àwọn míì ń ṣe àwọn àṣàlátù fídíà ẹ má kí àwọn ìyàwó yín lọ irú àwọn ìjókòó báyìí tí wọ́n ti máa sọ̀rọ̀ súnà tí wọ́n máa mú ẹ̀rí wá Quran tí wọ́n máa mú ẹ̀rí wá hadith òun ni kẹjẹ́ káwọn ìyàwó yín máa lọ ẹ má jẹ́ kí wọ́n máa lọ àwọn àsàlátù tá ń dálẹ̀ tẹ́ pé àdádálẹ̀ náà ń ṣe ń bẹ tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn gan wọ̀nyí kírun torí pé nǹkan tí wọ́n ń rán jù níbẹ̀ òun náà nìkan lọ sàdúrà kan sì fowó lẹ̀ àwọn tán dẹ̀ kó wọn jọ náà nǹkan tí wọ́n gbà lérò náà ni pé kí wọ́n mówó wá kí wọ́n gbowó lọ́wọ́ wọn kì í ṣe pé wọn àìmọye ẹlòmíì ẹ béèrè lọ́wọ́ ẹ pé bóun náà ṣe ń wẹ àìdọ̀ ìwẹ̀ àìdọ̀ bóun náà ṣe ń wẹ̀wẹ̀ jánábà bóun náà ṣe ń kírun èmi nǹkan ò mọ nínú wọn kò mọ̀ múra gan mú so kò sí ẹ̀kọ́ kankan tán kọ́ ń bẹ̀ àwọn ìyàwó yín ẹ jẹ́ kí wọ́n máa lọ bá àwọn àwùjọ báyìí ẹ ra ẹ wá àwọn rédíò mp3 àbẹ́wò lẹ́ ń pè é ẹ rà fún wọn ẹ ra mẹ́mórì sínú ẹ ẹ kó àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn àfáà súnà síbẹ̀ kíyàwó yín máa gbọ́ nínú ilé nígbà tó bá ń fọṣọ ó ń fọmọ lọ́yàn ó ń bá yín dáná ó máa gbọ́ láti bẹ̀ lọ òun náà máa máa dìvẹ́lọ́pù nínú imán yóò máa dìvẹ́lọ́pù nínú mẹ̀sìn ìyẹn dáa ju kó máa lọ àṣàlátù sunday sunday kan àbí kó máa lọ kíní kan sunday sunday kan gbogbo eléyìí ìranù náà ń ṣe ń bẹ̀ àdádálẹ̀ náà ṣe ń bẹ̀ ká sí irú àwọn kan báwọn ká sí kí alọ́kójọ kó tọ́ wa sọ́nà náà. Assalamu alaikum ṣe. Wa alaikum mi wípé ọgbọ́ ti kọ́ ní Mùsùlùmí a ṣe jẹ́ Mùsùlùmí sí. Bóyá ọlọ́wà padà pé ọmọ wa kú ọmọ àwọ̀ àlùbẹ́nà. Àwọn tí ọmọ ní tí wàá ṣe ọmọ wa kú ní kékeré nìkan pé onígbéyàwó ti yẹ. kò sí nǹkan tí ò ní kádàrà kò sí àdìsọ kò sí nǹkan kan tí ò ní kádàrà tiẹ̀ ìbéèrè tí wọ́n béèrè ni pé kí ni ìdájọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n bá kú ní kékeré tí wọ́n sì ti bàlágà nítòsí kíláàsì wa ni pé ọmọ kéékèèké wọn àlẹ́ṣẹ̀ lọ́rùn ọ̀hún ti ìgbà tí bá bàlágà ìgbà yẹn làákàyè wọn ó pè é tí làákàyè wọn bá ti wá pé wọn ti di mukallaf wọn ti di ẹni tí Allah pa láṣẹ káwọn náà máa tẹ̀lé àṣẹ Allah ká máa jìnnà sí máṣe ṣùgbọ́n ọmọ kékeré tó bá kú wọn níbo ló ń lọ àwọn ọmọ kéékèèké ìdájọ́ wọn náà ni pé àlìjánà ni wọ́n ń lọ ọmọ àlìjánà ni wọ́n torí pé wọ́n àlẹ́ṣẹ̀ kankan ànábì wa sallallahu alaihi wa sallam nígbà tó lọ fíṣítì àlìjánà ó rí àwọn ọmọ kéékèèké pẹ̀lú àwọn anabi ibrahim aleyhi salatu wasalam tí wọ́n wà lọ́dọ̀ anabi ibrahim nínú ọgbà àlìjánná anabi wa bi wọ́n léèrè pé ta ni àwọn eléyìí wọ́n náà náà ni àwọn náà ni àwọn ọmọ kéékèèké tí wọ́n kú nígbà tí wọ́n àti tí wọ́n àti ìbàlágà so gbogbo ọmọ kékeré tó bá kú gẹ́gẹ́ bí anabi ti sọ fún wa pé kullu mauludin yuladu ala al-fitra gbogbo ọmọ kéékèèké tí wọ́n bá bí wọ́n bí sórí àdámọ́ ìsìlámù ni so nígbà tí ó bá ti dàgbà kí láwọn aṣọ kó ṣe sọ ọmọ àlùjànnà ni wọn láti sọ àtẹwé tó tán bá ti kú á kírun sí wọn lára á wẹ̀ wọ́n á tọrọ àdúrà fún wọn tó tó bá di jọ́gbẹ̀ àkíyàmà àwọn náà ó wà pẹ̀lú àwọn òbí wọn nínú ọgbà àlùjànnà tó yẹ kó bí wọn wọ àlìjánà kódà àǹfààní tó wà tó yẹ pé àlìjánà àwọn òbí wọn ó ju ti àwọn ọmọ yẹn lọ àlóhùn padà lọ fi ìkẹ́ rẹ̀ kún fún wọn yóò jẹ́ kí àwọn ọmọ yẹn náà kán lọ bá àwọn òbí wọn níbi àlìjánà tí ó ga jù kí wá ní ìdájọ́ àwọn auladul mushrikin ọmọ àwọn kèfèrí tẹ́ pé òbí tiwọn wọn kì í ṣe mùsùlùmí kí ni ìdájọ́ ti tiwọn níbi hadith tí mo sọ yẹn náà tó jẹ́ ìgbà tí ànábì lọ fíṣítà àlùjánnà yẹn náà ànábì Ibrahim ń sọ fún ànábì Ibrahim ń sọ fún ànábì wa Muhammad pé àwọn ọmọ kéékèèké àwọn náà ni auladul mushrikin àwọn ọmọ tí òbí wọn kì í ṣe mùsùlùmí nígbà tí wọ́n wà láyé àwọn náà lórí inú ọgbà àlùjánnà pẹ̀lú òun yẹn náà so tó túmọ̀ sí pé èyí tó wà rọ́ọ̀jì tó tẹ̀sùn náà ni pé àwọn ọmọ yẹn ọmọ àlìjánà ni wọ́n nígbà tí wọ́n ṣe nǹkan kan tí wọ́n wá ní pé sọ wà nù kọ́dàrú kọ́dàrú náà ni tí Allah ti kọ́ lẹ̀ bí ọmọ kékeré tó bá ti kú tó bá ti kú kò lẹ́sẹ̀ ńlẹ̀ ọmọ àlìjánà ni wọ́n jẹ bóyá pé àwọn afáàmì sọ pé wọ́n ó ṣe tẹ́sítì fún wọn ipe tó bá jọ gbà kíámà àlọ́ ogun wọn jọ àti àwọn tó jẹ́ àsọ àbúlé àfátìrọ̀ àwọn tí wọ́n kú sí àsìkò tí ò sánẹ́bí kankan tó wọ́n ní wọ́n kó wọn jọ àlọ́ wà pa wọn láti pé ká máa lọ lé náà tó wọ́n wà máa lọ àwọn kan ó takú ìgbà tí wọ́n wá ń lọ yẹn wọ́n ń lọ lé náà pétọ́ àlọ́ ló pa wá láṣẹ àwọn kan takú wípé wà lọ kí la ṣe à tá a fi jọ máa ná a ṣe nǹkan kan gbà tá a wà láyè àwọn afá wa sọ pé àwọn tí ń lọ lé náà yẹn àlọ́ wà dá wọn padà pétọ́ ẹgbẹ́ yìí náà bá dàgbà ńgbà tẹ wà láyè ni bẹ́ẹ̀ ṣe tẹ̀ láṣẹ mi nìyẹn ẹ̀yin tẹ́ ẹ takú yìí tẹ́kọ̀ ẹ̀ dàgbà náà ni bẹ́ẹ̀ ṣe yabọ̀ ọ̀nà tẹ́ bá dàgbà náà ni so wọ́n ní bí aláwọ̀ ṣe ṣe ìdájọ́ wọn nìyẹn bó tẹ̀lé pé hadith yẹn hadith tí ó lálàáfíà ni tẹ́lẹ̀ kó bá lálàáfíà ni òun ò bá jẹ́ ẹ̀rí fún nǹkan yẹn àmọ́ nígbà tí ó ti lálàáfíà a jẹ́ pé kò sí ẹ̀rí tán fẹ́ mú yẹn kò sí ń bẹ̀ títa kọ́kọ́ tá a sọ yẹn òun ni ètò àrọ̀ ọjẹ́ wallahu ta'ala a'lam náà. ọba tó yìí Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ni jẹ́ ní tó ti rí pé bí àbá wà ní market tó jẹ́ pé àwọn mítà wọn tó wà ní market mọ́. ọmọ ìbọn kan ń takùnra wọn wọn pẹ̀ ìbára lábòbí ẹni tí ìwà bèèrè lọ́wọ́ ẹ̀ pé tó pé ẹni ọdún àti èdè olùgbé alábòbí gbàdéjì máa pẹ̀lú pé máa fi fún ìbára ìṣẹ̀lẹ̀ ní kí ń pè lábòbí àtúgbà yìí tó kó bá ti pé mọ́tò lábẹ́ bá ti pé mọ́tò ìṣòro ọmọ máa dákú àwọn obìnrin tó tẹ̀gbẹ́ wọn pé alábòsí ni wọ́n wọ́n pè lọ́dún tó kù tá wọ́n tàn ká ìdájọ́ gẹ́gẹ́ bí àìsàn ìyá ìpèkì ẹni tó bá ní tó jẹ́ mùsùlùmí tí ò lọ sí ṣọ́ọ̀tì tí ò lọ sí ṣọ́ọ̀tì tó tó jẹ́ pé wọ́n wà ní ìpa ẹ̀dá fún mi lọ́wọ́ ní orúkọ ọ̀pọ̀ tí ò dáa ní àgbà. ìbéèrè tí wọ́n béèrè ni pé àwọn bàbá wa tí wọ́n béèrè béèrè nígbà tí a fẹ́ lọ kírun lẹ́ẹ̀kan wọ́n kí mi inú wọn dùn gan-an wọ́n dẹ̀ ṣàdúrà fún mi tó pọ̀ wọ́n ní ifọ̀ àbí àbí ifọ̀ lẹ́tí àbí àgbàlagbà ni wọ́n o wọ́n ní ifọ̀ làwọn ti wá nígbà tí àwọn gbọ́ pé mò ń bọ̀ wá sí èkó ní apò ọjọ́ bíbà kálákójọ kó ba lè san wọ́n dẹ̀ san olóore àgbáyín ó ti da lẹ́bà ó ti da báyìí kálákójọ mọ́jọ́ ó bàjẹ́ láéláé gbogbo àwọn èso tí aláwọ̀ jogún fún yín tán jáde lára yín má jẹ́ kí wọ́n kọ̀ yín síbi islam ẹ̀ alẹ́ yín lẹ wà yìí má jẹ́ kẹ́ ẹ dira dáadáa ọba adẹ́dẹ́ ò ní sọ yín di ẹrù àrùká kò ní fi àìsàn kò ní fi ṣe yín kò ní fi ṣe àwa náà kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan ìfẹ́ aláwọ̀ náà lẹ ní tẹ́ wá láti dìde ibẹ̀ yẹn náà ọba adẹ́dẹ́ ọba ní nífẹ̀ẹ́ yìí náà ìbéèrè tí wọ́n béèrè ni pé wọ́n lẹ́nìkan wà ní mọ́ṣáláṣí ó pe ẹnìkan lálábòsí kì í wá fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ so àìmọ̀kan nìyẹn àyẹnìkan jálábòsí kò jálábòsí kò sí nǹkan kan fún ìrun tá a fẹ́ kí ìjà tó bá wà láàrin àwọn méjèèjì òun ni kí wọ́n yanjú hmm? òun ni kí wọ́n yanjú Allah subhanahu wa ta'ala ó ní innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum wattaqullah Allah ní tẹ́ bá ti jọ jẹ́ mùsùlùmí ọmọ ìyá ní ìjà tó bá ṣẹlẹ̀ láàrin yín òun ni kẹ́ yanjú fa aslihu bayna akhawaykum so ìjà tó bá ṣẹlẹ̀ èdè àìyedè òun ni kí wọ́n yanjú tí wọ́n bá rí yanjú ẹ̀yin náà tẹ́ gbọ́ sí ẹ bá wọn yanjú ẹ̀ àmọ́ yìí ò wá dépò wípé káwa máa sá fún ẹni nínú mọ́ṣáláṣí àbí ká má dúró sẹ́gbẹ̀ẹ́ ara ẹni eléyìí ó tako ẹ̀kọ́ Islam kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tó pẹ́ ní mùsùlùmí ṣùgbọ́n kì í kírun kì í ṣe nǹkan kan nígbà tó wà láyé tó bá wá kú sáà lè ṣàdúrà fún kò lẹ́tọ̀ọ́ ṣàdúrà torí pé ìrun kíkí ó jẹ́ nǹkan ńlá kan tó lágbára nínú ẹ̀sìn wa ìgbé àníbi sọ pé al-ahdu alladhi baynana wa baynahum as-salah ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àti àwọn tí èsè mùsùlùmí òun náà ní irun kíkí àníbi ní faman tarakaha faqad kafara aw ashrak àníbi ní ẹni tó bá ti gbé ìrùn sọlẹ̀ tí èké ó ti ṣe kèfèrí ó ti ṣorogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ẹni tí èbá kírun tó bá fi lè kú tí èsì kírun bil kulliyah kò í kírun rárá irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ sí ká kírun sí lára kò lẹ́tọ̀ọ́ sí ká ṣàdúrà fún kódà kò lẹ́tọ̀ọ́ sí ká sín sí ibi tí àwọn mùsùlùmí máa ń sùn tó jẹ́ símẹ́tírì mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ ká sí síbẹ̀ torí pé kì í ṣe mùsùlùmí nínú àmì gbòógì tá a fi máa ń ní mùsùlùmí òun náà ni ìkọ́mẹ́tì sọ̀lá so Allah ni wàá ní akọ́mù sọ̀lá wà á ta òzàká tó bá ti ń kírun tó sì ń yọ zàká ayé pé ẹ fi wọ́n lẹ̀ gbà náà so nítorí náà ìran ó jẹ́ nǹkan tó pàtàkì ẹ tí è kírun kì í ṣe mùsùlùmí o alákòójọ ọkú làwà ń bẹ náà. Wa alaikum salaam. Ẹ́. Nínú sọ́dọ̀ tó bá gbọ́ra wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ táwọn béèrè ni pé áyà tó wà nínú suratul Baqara tí a lọ sọ pé fi qulubihim marad fazadahumullahu marada aláwọ̀ ní àìsàn àìgbàgbọ́ àbí àìsàn ẹ̀ṣẹ̀ ó ń bẹ nínú ọkàn wọn tẹ́lẹ̀ fazadahumullahu marada aláwọ̀ náà tó wá ṣe àlékún ẹ̀ fún wọn ìtumọ̀ rẹ̀ náà ni wípé nígbà tí àwọn ẹni tán mú ìmọ̀nà tán mú ìṣìnà tí wọ́n mú ní ọ̀nà tí wọ́n máa pọ̀ wípé ọ̀nà ìṣìnà làwọn fẹ́ máa tọ̀ àlọ́ náà wá ṣàlékún ẹ̀ fún wa nígbà pé ọ̀nà tó wù wọn náà nìyẹn àìsàn yẹn ó wà nínú gbáyà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlọ́ náà ló wá ṣàlékún ẹ̀ fún wa bẹ́ẹ̀ náà lẹni tó bá mú ọ̀nà ìmọ̀nà náà tó náà gbà pé òun fẹ́ mọ̀nà àlọ́ ó ṣe àlékún ìmọ̀nà náà yóò ṣe àlékún ẹ̀ fún so ẹni tó bá ti mú ọ̀nà ìṣìnà lápèjúwe ẹni tí wọ́n gbé wá sí tó lóun ò gbọ́ ó ní kò sí ìgbà tó pọ̀ pẹ̀lú wáàsí wáàsí wo náà fẹ́ ṣe ń bẹ̀ tí wọ́n fẹ́ sọ ìrun wákàtí márùn-ún di mẹ́fà ni kí ni tuntun tán fẹ́ sọ tẹ̀gbírú ìfẹ́ ni bẹ́ẹ̀ sìn ó ti mú ìlànà ìṣìnà fún rẹ̀ so ìgbà tó ti mú ìlànà ìṣìnà fún rẹ̀ àlọ́ náà dẹ̀ hẹ́pọ̀ ẹ̀ lórí ẹ̀ so kò sí àbòsí kankan níbi yẹn ẹni tó bá dẹ̀ mú ìlànà ìmọ̀nà náà àlọ́ yóò ràn òun náà lọ́wọ́ àlọ́ ni wàmọ́ jahada fina lanahdiyannahu subulana wa inna Allaha lama'a al-muhsinin àlọ́ lẹ́yìn tó bá gbìyànjú

kó wá fi àgbẹ̀ sórí omi. bẹ́ẹ̀ni. na mo fẹ́ explanation lórí báyà kan ọ̀dọ́sán tó wá sí àpò ìsílẹ̀ sọ̀nà aláṣẹ àgbà ní pé àgbà ọlọ́run ó gbòòrò ju ilẹ̀ àti sọ́mọ̀ rẹ̀ ọ̀dọ̀sán gbà àgbà ọlọ́run wà lójú omi ọ̀dọ̀jọpọ̀ ẹ̀kọ́ omi náà ó kìlọ̀ ló wà ṣé kò sí máa kàn sí àti sára wọn àbí àbí òwúrọ̀ ọ̀gọ̀dọ̀ náà fún pa. ìbéèrè tí wọ́n béèrè ni pé nínú hadith anabi tí a kà tí anabi sọ pé wakana arṣuhu alẹ́nà aláràṣí Allahu ó wà lórí omi olólùwọ̀n gbèsè ẹ bá lọ padà síbi hadith mi anabi sàlàyé bó ṣe jẹ́ anabi ní sánmà méje la ní lẹ́yìn sánmà keje yẹn omi ló wà ń bẹ kì í ṣe omi torí ilẹ̀ ni Allahu sọ ń bẹ sánmà àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin ìkeje lẹ́yìn sánmà keje yẹn omi alágbá odò omi tó pọ̀ gan òun ló wà ń bẹ̀ lẹ́yìn omi yẹn orí rẹ̀ ni àláràṣí àlọ́ wà ló fi jẹ́ pé ànábì sọ pé wàlẹ́ ìsàfáwù kọ òṣè kò sí nǹkan kan lókè àlọ́ òun àlọ́ òun nìkan ló wà lókè kò sí gbogbo nǹkan ẹ̀dá rẹ̀ pátá abẹ́ la wà kò sí nǹkan kan lókè Allah subhanahu wa ta'ala tó omi yẹn kì í ṣe omi torí ilẹ̀ omi tí Allah mọ̀ sí bó ṣe wà ń bẹ̀ òun nìyẹn wọn wá níbọ̀ wá ní ayatollah sọ pé wasi'a kursiyyuhu samawati wal ard kursiyu yàtọ̀ sí arúṣù ò jọra wọn rárá so kùrìsíyù ó yàtọ̀ sí àláràṣí so kùrìsíyù Allah ni ó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ àwọn afáàsọ pé kùrìsíyù yẹn òun náà ni ó wà níbi gìgísẹ̀ Allah níbi ẹsẹ̀ rẹ̀ wọn làlọ́ sọ pé ó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ so dájú sọ pé àwọn nǹkan yẹn kò sí ti ọpọlọ bọ̀ àwa máa béèrè pé ibo ló wà tó bá yẹ kó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ nǹkan tó bá ti kọjá làákàyè wa àtẹ̀sílẹ̀ àgbà àjùwọ́jùsẹ̀lẹ̀ ṣùgbọ́n àlẹ́ àràṣì ọ yàtọ̀ sí kùrìsíyù kò sí kankan tó jọra wọn bẹ́ẹ̀ náà. Number six. Alhamdulillah, wassalatu warahmatullahi wabarakatuh. Alaikum salam warahmatullahi wabarakatuh. Gẹ́gẹ́ bí ìbéèrè mi pé Mudaris tó ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ tàbí òṣìṣẹ́, wọ́n wá fún ní ẹ̀bùn ní ibẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ láti pinran ọ̀gá tó gbà sí iléeṣẹ́ ẹlẹ́kejì ni pé tá a bá fẹ́ ṣe dùn án bóò ni a ṣe ṣe dùn án ṣé a kọ̀ ṣe dùn án ní bó bá ṣe wọn àwọn ní ìlànà tá à ń tọ̀ ká tó lè ṣe dùn án sáwọn rẹ̀. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè tí wọ́n béèrè ni pé olùkọ́ ní skul tàbí olùkọ́ nílé kéú tí wọ́n bá fún ní ẹ̀bùn tí ó lẹ́tọ̀ọ́ kó fi hàn ọ̀gá iléèwé àbílẹ̀ kéú yẹn bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ tó yẹ pé ẹ̀bùn yẹn tán fún ó pàdé ìmọ̀ ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ yẹn nítorí pé arákùnrin kan lásìkò ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ìran níṣẹ́ bàdá níbi wàá ránṣẹ́ wọn wá fún ní ẹ̀bùn nítorí iṣẹ́ tí wọ́n ran yẹn ẹni yẹn wá fún lẹ́bùn ànábì wa ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí pé afala tajili afala yajlisu fi bayti ummi kí lédè tí ò jókòó sílé ìyá rẹ̀ kí ẹ̀bùn yẹn wá bá ń bẹ̀ so ìtumọ̀ táwọn ẹbí sọ ń bẹ̀ ni pé ó yẹ kó fi ẹ̀bùn yẹn jíṣẹ́ tí ẹni yẹn bá wá fún lẹ́yìn ìgbà yẹn àjẹpọ̀ fún nìyẹn tọ́yẹ́ kan bá fún tó pàtẹ́ mọ́ nǹkan tó ń ṣe yóò fi hàn ní tó súnmọ́ náà ni pé ẹni yẹn náà kéde pé yóò gbà lọ́wọ́ ẹ̀ yóò ní kí ó máa mú lọ náà ni tó jẹ́ ẹ̀kọ́ Islam bẹ́ẹ̀ torí pé nǹkan yẹn ó sopọ̀ mọ́ ilé ẹ̀kọ́ yẹn so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì kí ni wọ́n ní báwo la ṣe máa ń ṣe àdúrà nínú ìṣẹ̀dá Islam àdúrà ní ẹ̀kọ́ tó pọ̀ gan-an alákọ̀ọ́kọ́ ń bẹ a ò kí ń kí àdúrà mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ a ṣe máa ń ṣeun ọlọ́run ṣàánú mi ṣàánú mi o mọ́jẹ́ ẹ̀yìn jẹ́ tẹ́bí pọ̀ náà o ṣàánú mi ṣàánú mi ọkọ ọba ọjọ́ ọba mọ́jẹ́ ó sàmì lẹ́sẹ̀ o láfàtú olóyún sọ́nà bá ń sọ láyé àtàláfíà dákun o kàmọ́rù náà rìnrìn àjò dákun jẹ́ ó dé láyé àtàláfíà o bisimilayi bisimilayi iná àti iná òun náà ní sàdúrà fúnra ẹ o bisimilayi iná àti iná òun náà ní ṣe fúnra ẹ òun náà ní pèsè fúnra ẹ bisimilayi iná àti iná ọlọ́run bá ọkọ mi náà dákun sàánù kì í ṣe báyẹn kì í ṣe báyẹn àkọ́kọ́ àkọ́kọ́ yin àlọ́wọ̀ á dúpẹ́ fún lórí àwọn oore tó ti ṣe fún wa wọ́n ń pè ní mọ̀kọ́ dìmọ́tù dùá ìtìsíwájú ó fẹ́ gba nǹkan lọ́dọ̀ àlọ́wọ̀ ni wàá dúpẹ́ nǹkan tó ti ṣe fún ọ wà lọ́wọ́ ṣe o tó ṣe báyìí fún mi o tó ṣe báyìí fún mi o wàá dúpẹ́ wàá yìn lórí nǹkan yẹn wàá sàṣàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà yẹn wàá ẹsẹ̀ wàá kàn lu àdúrà wàá sì wá ṣe àdúrà gangan tó fẹ́ ṣe kì í ti ká kàn kí àdúrà lọ́rùn báyìí náà ẹlẹ́ẹ̀kejì ń pé tá a bá wá ń ṣàdúrà yìí náà a máa wo nǹkan tá à ń sọ ńbẹ̀ a máa wo nǹkan tá à ń sọ ńbẹ̀ ẹnìkan ń ṣàdúrà ńjọ́ kan ìwà ń sọ ìwà ń ṣe níbi àdúrà níbi ìwà ń gbọ́ ó sọ pé wà lọ́ọ̀ fi mí wọ̀ sínú ọgbà omi ibẹ̀ kó o ṣe fún mi èso ibẹ̀ kó o ṣe fún mi ẹ̀bá ibẹ̀ àmàlà ibẹ̀ kó o ṣe fún mi àníbi ní kí ló dé nígbà tó bá ti tọrọ àlìjánà ó ti tọrọ gbogbo nǹkan tí ó wà ń bẹ̀ náà tó ti tọrọ gbọ́n tó wà ń bẹ̀ tó irú àwọn nǹkan báyẹn náà a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ àti àwọn àdúrà tá a máa ṣe tí ó máa dàbí èpè ká má máa ṣe lágbèjú ẹ nísìn ó kọ́ mọ̀ tẹlifíìmù tó kú wọ ọlọ́run ibi tọ́ka bá jókòó sí ni oúnjẹ rẹ ti wá bá síwọ náà fẹ́ kó jókòó sójú kankan a máa mú oúnjẹ bọ́ ń bẹ̀ gbogbo àwọn àdúrà báyìí ká máa ṣe àkíyèsí kálá kó gbàdúrà wa. Wàhálà sàlám. Ìbéèrè ti ní ọ̀pọ̀ ní ti náà. Àkọ́kọ́ bẹ̀. Jẹ́ nọ́fìlà ní wà lẹ́yìn bàbá kí n bàbá yẹn nọ́fìlà sákùnrin sí ìgbà. Sákùnrin bàbá kí n sákùnrin sí ìgbà. Jẹ́ sẹ́lẹ̀ kejì ní pé tí mo fẹ́lẹ́ ìgbà wọ́n ń ṣe wọ́n ń dàgbà báyìí wípé níbẹ̀ wọ́n lè ya kámẹ́rà ara wọn bẹ̀. so níjọ́ ẹni ìyáyà ti bèrè yàtọ̀ ìṣe wọ́n tún rí ìjókòó yìí wípé òmìnira wà wọ́n lè mú kámẹ́rà padà ṣe wẹ́n. ìbéèrè àkọ́kọ́ kí ni ṣé wà lẹ́yìn ṣáfù àti wítìrì kò sí lẹ́yìn ṣáfù àti wítìrì gbogbo náfìlà tẹ́ bá fẹ́ ṣe wítìrì náà ni ó parí ẹ̀ òun náà lẹ́fẹ̀ẹ́ ẹ̀ ń díẹ̀ tába ti kí ìṣá ìtàn a ní náfìlà méjì tá a máa ń yàn tó bá ìṣá ìwà lẹ́yìn ìgbà yẹn ó kù wítìrì tẹ bá mọ̀ pé wítìrì yẹn fẹ́ jí dìde kírun lóru òru náà lẹ́ di ilẹ̀ tẹ bá dẹ̀ ń pẹ́ ní dìde kírun lóru òun náà lẹ́ parí ìtumọ̀ wítìrì ni pé òun lẹ́ fi parí gbogbo ìrun tẹ́ fẹ́ kí pátápátá òun lẹ́ fi parí ẹ̀ tòkòtú tọ́ka tó wá máa ṣe náfìlà míì lẹ́yìn ìgbà tá a ti ṣe wítìrì tán wọ́n láwọn gbà fà kan tó sọ pé fọ́tò ò dáa àti fídíò náà ò dáa wípé àwọn tó wá rí wọn ń bẹ̀ tí wọ́n ń yà àbí nǹkan bí àwọn tó wá ń rí wọn tí wọ́n tún ń yà ẹ̀bọ́n èwo la fẹ́ mú nú èwo la mú nínú nínú méjèèjì báyẹn so méjèèjì àwòrán náà ni ṣẹ̀rí àdé ẹ̀wọ́ọ̀nù wa níbi àwọn àwòrán àníbi ni kullu musawwirin fin nar gbogbo ayàwòrán wọn wọ iná nítorí kí ló fà á ni pé yíya àwòrán ó jọ ìmọ̀ ẹ̀dẹ́ẹ̀dá tí Allah náà dá ìmọ̀dẹ́dà tí aláwọ̀ náà dá so àwọn míì kan máa ń yàwòrán tí ó ní nítumọ̀ ẹlòmíì ṣe wedding ẹlòmíì ṣe koma yóò yọ ọmọ ẹlòmíì lọbì kan yóò yá ẹlòmíì kódà ẹlòmíì táwa fù lọ́wọ́ yóò yára ẹ gbogbo àwọn àwòrán yìí kí ló fẹ́ fi ṣe kí ni ìtumọ̀ ẹ kò wúlò fún gangan kò wúlò fún gangan so ẹlòmíì yóò kàn dó síbi ilé ńlé báyìí yóò yá kí ló fẹ́ fi ṣe gbogbo àwọn nǹkan yìí gan tí wọ́n gan bá bira ẹ kí ni ìtumọ̀ rẹ ó tún lè padà kó ìbànújẹ́ báyẹn gan lẹ́ni ẹ bá padà ń ríra ẹ bóyá ṣẹlẹ̀ gan ṣẹlẹ̀ sí ni ó lè bú sẹ́kún àìmọye ẹlòmíì ló ń jẹ́ pé ọkọ ẹ̀ ti kú tipẹ́ fọ́tò wèrè tó kọ́ sínú ilé òun tún pálẹ́kún nígbà tó tún padà rí fọ́tò ọkọ rẹ̀ ìwàhálà bá tún dé sí bí ọkọ ń rí ìwàhálà ti dé fọ́tò yìí náà ní kó bá lè jẹ́ bá àwọn nǹkan tí ò bá ti wúlò báyẹn ká jìnà sí kò wúlò fún kankan ṣùgbọ́n èyí tó jẹ́ tún fún ti dáwà fún náṣírù dáwà láti ó jẹ́ àwọn àfáà ń pè ní nákìlù dáwà àwọn nǹkan tó lè máa gbé dáwà tó lè máa gbé nìyí táwọn yóò máa ṣe àǹfààní ń bẹ̀ eléyìí ó ti ní purpose nínú ṣẹ̀dá islam ní tó bá dẹ̀ rí báyẹn tó bá ti ní hájà tó ní ìdí bùkátà sí ìyẹn ní ṣẹ̀dá àfaramọ́ àmọ́ àwọn fọ́tò ọ̀gá tí ò wúlò kájìnà sí gbòòrò àwọn kan báyẹn kálá kó sànù wa. Ìbéèrè yìí ni ìlú àyíká. Ìbéèrè lákòókò ni pé ìgbà ojoojúmọ́ lẹ́yìn gbé kristian sínú mọ́tò ni ẹ máa béèrè bẹ́yìn lọ ọyẹ ẹlẹ́gẹ̀ẹ́jì. ó ti yẹ ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó dáa ni wọ́n ní ẹni tó bá wà níbi ìdí iṣẹ́ ájì àmù bóyá ó jẹ́ dráìvà àbí ó wà ń ṣọ́ọ̀bù àsìkò òun wá tó ọ̀ràn yẹn ni ká kírun lásìkò rẹ̀ primary assignment wa òun ni ká wá jọ́sìn fún Allah gbogbo nǹkan yòókù tá a bá ń ṣe pátá secondary ni secondary ni a dẹ̀ gbọ́dọ̀ fi nǹkan tó pé àyàbá ni ká fi ba ìpìlẹ̀ jẹ́ ẹni tó ń dáìfù lọ tó bá ní ìgbàgbọ́ nínú Allah ó yẹ kó mọ wà ní ọkàn rẹ̀ pé òun lè parí ìrìn àjò sójú ọ̀nà yẹn pàápàá jùlọ ẹni tó bá jẹ́ driver tó jẹ́ motorist òun ló rọrùn fún jù láti kírun òun ló kí ló gbẹ̀yìn pẹ̀lú pé gbé christian sínú mọ́tò àti pé sójoojúmọ́ lẹ́yìn gbé christian lójoojúmọ́ náà ni yóò máa gbé christian báyìí náà ni tó tó bá yẹ pé àsìkò yẹn ó nígbà tó bẹ̀rẹ̀ ó nígbà tó parí tẹ́ni yẹn bá máa àsìkò ọ̀run yóò rọrùn fún tó bá ti máa àsìkò ọ̀run láti kírun ní àsìkò rẹ̀ bóyá lápèjúwe christian àwọn christian ló wà nínú mọ́tò lóòótọ́ wọn sì ní fẹ́ kí èèyàn dúró kó lọ kírun nígbà pé àsìkò ọ̀run yẹn fẹ̀ kò ń ṣe àsìkò kan pàtó ó nígbà tó bẹ̀rẹ̀ ó nígbà tó parí ó try láti manage pé òun kírun ní àsìkò tí àsìkò irun yẹn sì wà níta tó bá fọkàn sí aláwo ṣe ní ìrọ̀rùn fún yóò sì máa rí kí lásìkò rẹ̀ yóò sì máa rí kí lásìkò rẹ̀ ṣùgbọ́n kéèyàn wá máa wọ excuse pé ẹ dẹ́fà ló ń dẹ́fà ló ń gbogbo gbà ó dẹ̀ máa jarun àlẹ́ òní gbarun báyẹn o kì í ṣe pé àkípọ̀ ọ̀run níjọ́ ọlọ́run lójú o kò sí nǹkan tí ó ń jẹ́ báyẹn nínú ṣẹ̀dá ìsìlámù o so ká gbìyànjú ká máa kírun sí àsìkò rẹ̀ alẹ́ ó gba níjọ́sìn fẹ́ni wa ìbéèrè kejì wọ́n ní àyè o ní àyè àdúrà lórí irun àyè méjì làdúrà wà lórí irun alákọ̀ọ́kọ́ ibi ìforíkanlẹ̀ ẹni ìforíkanlẹ̀ àyè àdúrà wà ń bẹ àníbi ni aqrabu ma yakunu al-abdu li rabbihi ìgbà tí a súnmọ́ olúwa wa jù wa huwa sajidun òun náà nígbà tá a bá foríkanlẹ̀ lórí irun àníbi ni fa akthiru du'a àjẹgbẹ́ngbà náà ẹ̀ máa ṣàdúrà dáadáa níbẹ̀ àyè kejì òun ni ìgbà tá a bá parí àtàyà tán àti parí tashahud àtàyà àti parí ẹ̀tàn ó wá kú ká sálámà àárín yẹn ká ń bẹ before ká tó sálámà àyàdúrà méjèèjì tó wà lórí rìn ṣùgbọ́n ìtẹ́ máa ń ṣe yẹn táwọn míì máa ń ṣe bídíà lòun yóò gbé tásùbà bú kan dání báyìí ẹ̀rì tí ó dúró sórí dúró yóò gbé tásùbà ìmọ̀ tí ń fà o in tó wà lórí dúró ojú fati àti súrà lọ ibo ló tó rí tásùbà wàhálà tó gbé dání yóò àdó sórí irun yóò fọwọ́ kan sára báyìí yóò fọwọ́ kan gbé tásùbà kí ni ń fà wọ́n ti fún nákàlí bú kan tó bá tó rúkú náà ẹ̀rì tó tún máa fà á mẹ́ẹ̀ tó wá tó forí kalẹ̀ náà wọn àti tàṣùbà yẹn náà wọn jọ ń rìn káàkiri wọn jọ ń fa ni kílẹ̀ rí ẹ àdádálẹ̀ gbogbo eléyìí ẹ ẹ lè rí níbi hadith àdéhì kankan gbogbo àwọn nákàlí tẹ máa ń gbà yẹn gan kí ni kò sí nákàlí nínú ìṣẹ̀dá ìsìlámù náà àdúrà ló wà àdúrà nákàlí tó ń fọ ní ìsìn náà ò mọ̀ borúkọ àjọ̀nú ló ń bá mo ti lọ kí ẹnìkan rí tọ́ pé ó ní kí n jọ pé àjọ̀nú wọlé òun kò tiẹ̀ lálùjọ̀nù onítòun bá ti gbé oúnjẹ sínú ilé kóun tó dé láti ibi iṣẹ́ kò tí ì má rí gbà yẹn òun ti jẹ oúnjẹ yẹn tó ń bá ti fi dé òun wá òkú kó máa mú kí lọ ṣọ́ọ̀bù òun tún mú lọ ṣọ́ọ̀bù náà tó ń bá ti dé náà wọ́n ti jẹun wọ́n ti da àgarú ọkàn mi kàn wá lọ síbẹ̀ pé sí èdè kó ládùúgbò àgbà tó ń ṣe bí o ti ń pe àlùjọ̀nú wọlé wá ní à wọ́n fún un nákàlí kan nákàlí tó le tán ní oúnjẹ àwò wàláì gbogbo náà kọ síbẹ̀ yìí lójútu rẹ̀ mo tutì sí lábá lélẹ̀ ni àbí China lóṣù <laughs> ni ó ti pa àlùjọ̀nú àlùjọ̀nú ti dé àwọn àlùjọ̀nú yẹn tó pè àwọn náà ní bọ́ ọjọ́ ojúṣe ojú ẹ̀ so the best ni pé kó fi àdúrà ilẹ̀ ó padà filẹ̀ so àwọn nẹ́kà àlítẹ́ máa ń gbà káàkiri ìpínlẹ̀ rẹ̀ ẹ̀ ṣàdúrà nọ́mà ẹni tí ò bá lè ṣàdúrà lórí irun ó ṣàdúrà nígbà tí ò bá sí ní orí irun àlọ́ gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa. ẹ kò kìí ṣe Yorùbá o kìí ṣe Yorùbá o àwọn àdúrà tánibí ti ṣe tẹ bá mọ ẹ lè ha ẹ máa ṣe tẹyin náà bá dẹ̀ gbọ́ lárúbá ẹ lè fi ṣe téèyàn bá wà mọ lárúbá kò nígbà tẹ́ bá ti kírun tán tí èsì orí irun nígbà tẹ́ bá jókòó abẹ́wà kódà ìyẹn lè máa dráìfù lọ kó máa ṣàdúrà ìyẹn lè wà nù ṣọ́ọ̀bù ẹ̀ kó máa ṣàdúrà ìyẹn lè wà ń dùbúlẹ̀ kó máa ṣàdúrà kò sígbà téèyàn lè ṣàdúrà kò sígbà tálẹ̀ òkè ń gbàdúrà èèyàn kálọ̀ kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. àdúrà ilé ìtọ́sẹ̀ a lè sọ yorùbá lórí ìran o kò sí èdè yorùbá lórí ìran tàbá ẹni tí ò bá mọ nǹkan kan bẹ́ẹ̀ kò lè ka nǹkan kan tó bá ti kírun tán nígbà míì kó máa ṣàdúrà rẹ̀ ó wà ní ṣọ́ọ̀bù rẹ̀ ni ó wà ní pálọ̀ rẹ̀ ni ó jókòó sínú mọ́tàsí ni kó sí yorùbá kó sí láwùsá kó sí ní ibo kò sí problem àmọ́ lórí ìran kò sí yorùbá lórí ìran látòkè délẹ̀ kò dẹ̀ sí english ńbẹ kò sáwùsá kò sí èdè míì ńbẹ èdè nìkan. bẹ́ẹ̀ ni àwọn obìnrin kí mẹ́ta ní gbogbo ẹ̀sìn máa kà pọ̀ lọ́wọ́ àwọn àbákàtọ̀. alákọ̀ọ́kọ́ wọ́n ní pé ṣé ó ṣe ọmọ yàn fún obìnrin tó kú ní pàrọ̀wù ẹlẹ́kẹ̀ẹ́ ní pé ṣé àtúnyẹ̀ lọ́wọ́ fún àlẹ́ ní pàrọ̀wù ẹlẹ́kẹ̀ẹ́ta ní ṣé yẹ kí mùsùlùmí máa jẹ sàárì kí ó bá àwẹ̀ ṣé bá tàbí kò bá. wọ́n ní ṣé ọ̀ràn tí ó tọ́ fún obìnrin náà láti kí tàràwì kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì bọ́kùnrin sì lẹ́tọ̀ọ́ kó kí tàràwì bẹ́ẹ̀ náà lóbìnrin lẹ́tọ̀ọ́ sí kó kí tàràwì tẹ́yìn náà bá wà nínú ilé tẹ́wá ti kí ṣáì tán ẹ̀yin náà dìde ẹ kí tàràwì rákà mọ́kànlá tẹ́yìn náà kí inú ilé tó bá dẹ̀ jẹ́ pé mọ́sáàsì lẹ́fẹ́ lọ náà ni ẹ kì lẹ́yìn imam bó tẹ̀ jẹ́ pé ìtẹ́ bá kí inú ilé gẹ́gẹ́ bí obìnrin ládàá rẹ̀ pọ̀ ju ìtẹ́ lọ kí ní mọ́sáàsì lọ wọ́n ní ṣé nọ́fìlà míì wà lẹ́yìn tàràwì nọ́fìlà wo ló tún wà pẹ̀lú nọ́fìlà kankan àbí tó bá tún fẹ́ ṣe tiẹ̀ lóko tá a bá ti kí ìtàn nọ́fìlà méjì wà nọ́mà tẹ́lẹ̀ náà lẹ́yìn iṣẹ́ ìta máa ń yàn nínú Ramadan anítàràwì rákà mọ́kànlá tàbí mẹ́tàlá ó bá parí nábìlà wo ló tún fẹ́ yàn sí ìyìn ò tí ì gbọ́ ni ó ti tó nàá bí kí ni wàhálà tó ní tíṣẹ̀rí àbá yọ̀ǹda fún wa òun náà ní ká ṣe kìyàmù lẹ́yìn náà ní tàràwì òun náà ní kìyàmù Ramadan òun náà ní tahajjud kò sí ìyàtọ̀ ń bẹ kìyàmù lẹ́yìn òun náà ní tàràwì òun náà ní kìyàmù Ramadan òun náà ní tahajjud kò sí ìyàtọ̀ ń ìyàtọ̀ tó wà ń ni wípé nínú Ramadan àlèkíní jàmáà nínú Ramadan àlekìní jọ̀mọ́ yàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn tòtò bá dẹ̀ jẹ́ pé alẹ́ lẹ kí tí o ti kí náà nìyẹn o ti parí ìwọ tó yẹ pé òru ló fẹ́ kí ọ̀wá jẹ́ pé òru náà ló kì kì í ṣe pé wàá kí tàràwì tán lálẹ́ ẹ̀ tó wá bẹ̀rẹ̀ míì lóru orúkọ wọlé pè tòru orúkọ wọlé fẹ́ pè ìwọ tó bá mọ̀ pé òru ló fẹ́ kí ó dilẹ̀ dòru ẹ̀ tó bá mọ̀ pé alẹ́ ló fẹ́ kí tóun yóò kí lálẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbà tí o ti ṣe Ramadan tàájùdù náà ti bẹ̀rẹ̀ látẹ̀yìn ṣáì tẹ́lẹ̀ náà èyí ṣe dandan kó jóoru ẹlòmí ní ìsìn irú àbú ìrẹ́ra èjì lóru alẹ́ ní ó ti yanjú ara ẹ̀ àbú ìrẹ́ra tẹ̀ ń wọ ẹ̀ èjì lóru alẹ́ ló ti yanjú ara ẹ̀ tó ẹni tó bá rí pé òun náà bóyá kò láì kó máa jí lóru ó lè ṣe tàájùdẹ náà lálẹ́ lẹ́yìn ṣáínà kó tó lọ sùn ó ti ṣe náà nìyẹn ó ti ṣe náà nìyẹn tó kò sí ìyàtọ̀ ju wípé àkànkí ń jàn máa nínú Ramadan ẹ ń bá mọ̀ pé alẹ́ lòun ó rí jàmá kí kò kì ní jàmá ó ti kí tiẹ̀ náà nù tó bá wá jí lóru àwọn iṣẹ́ ríṣìpọ̀ tó lè ṣe nínú ẹ̀ ní kó máa tọrọ àforíjì nínú ẹ̀ ní kó máa tìláwà Quran nínú ẹ̀ náà ní kó máa ṣàdúà àwọn iṣẹ́ eré sì pọ̀ tó lè ṣe dáadáa lóru yẹn náà tó jẹ́ bí ó ṣe jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ní kíni. ṣé àyàfi sàárì. ah sàárì ànábì ní ìyàtọ̀ tí ń bẹ láàrin ààwẹ̀ àwa mùsùlùmí àti àwọn ààwẹ̀ yahudi òun náà ni akilatu saho òun náà ni pé ká máa jẹ sàárì sàárì dáa púpọ̀ jù àkọ́kọ́ àlùbáríkà wà ń bẹ ẹlẹ́ẹ̀kejì kò ní jẹ́ kí ebi tètè pa wá tẹ̀yìn tó bá tẹ̀yìn tó kún òjẹ náà ó rí ìdíwùsí ládàá ara ẹni kì í ṣe pé kó láwẹ̀ ládàá tó yẹ kó gbà kò ní gbà ẹni tó jẹ sàárì ó ní ládàá ju ẹni tí ò jẹ sàárì lọ ẹni tó jẹ sàárì ebi ò ní tètè ṣe léṣe ju ẹni tí ò jẹ sàárì lọ ó wá kù sọ́wọ́ ẹni kálukú báyẹn náà tòná fílà òru èní rákà méjìlá èyí tẹ̀ láìka àwọn tó máa ń fọ̀pá wọn fún yín yẹn <laughs> èmi ò láìka èyí mo fẹ́ ni pé nọ́mbìlà òru òní káàkà twenty five o ìsájà one million káàdì àbáyé wọn bá wọn alihamudulilayi ó ti ń parẹ́ díẹ̀díẹ̀ adúpẹ́ fún àlọ́ tí súnà ò bá ti dákẹ́ nǹkan ó parẹ́ ìgbà kan wàhálà pọ̀ gan nọ́mbìlà òru òní kọ́lá ẹlòmí ó fa ìmọ̀mù lágbálábá ẹ̀yìn ẹ̀ẹ́dì ìsọ nọ́mbìlà òru òní fún wa ẹ̀ẹ́dì pé lọ́dọọdún kìnìyàn ti ń reduce ó mìíràn pé alihamudulilayi àti ń develop díẹ̀díẹ̀ kò sí nǹkan tí ń jẹ́ wa kò yẹn náfìlà fún àwọn tí yẹn fún náfìlà mọ́kànlá lànàbí máa ń kí èwo ló tún wá fẹ́ yàn fún wa ṣé ìwọ tún já nàbí lọ́tọ̀ ni tó tún fi ń yan náfìlà fún wa nígbà tó bá yan áká mẹ́rin fún yín tèmi sì lágbára jù bẹ́ẹ̀ lọ tó bá yan lágbára tààtì fún yín lẹ́yìn òsì lágbára rẹ̀ ńkọ́ ilẹ̀ rí ẹ̀ náfìlà mọ́kànlá méjì méjì ànábì ó sálámà méjì ànábì ó sálámà yóò jẹ́ ọ̀nà márùn báwọn yóò àkíwí tirẹ̀ twenty one ẹ má tẹ̀lé yẹn náà ó yá tó ti tán. Ah. wọ́n lẹ́yìn tó bá fẹ́ ṣe fídíà yẹn pé tó fẹ́ fi oúnjẹ fún aláìní òun ló fẹ́ fi yanjú àwẹ̀ rẹ̀ ní ẹni tíṣẹ̀lẹ̀ àsọ bẹ́ẹ̀ wọ́n ní pé ṣé dandan ni kó jẹ́ pé ẹni tí ń gbàwẹ̀ òun ni ó fún rárá kìí ṣe dandan aláìní aláìní òun ni yóò gbé fún oúnjẹ yọkan náà sì ni oúnjẹ ẹ̀kan kìí ṣe sáré àti sínú oúnjẹ ẹ̀kan àwẹ̀ kan oúnjẹ ẹ̀kan àwẹ̀ kan òun ni ó gbé wọn á ní sí ṣe dandan ni kó ṣe inú Ramadan kìí ṣe dandan gbà tó bá lágbára ni tó bá lágbára inú Ramadan kó máa ṣe lójoojúmọ́ oúnjẹ kan àwẹ̀ kan kó máa ṣe lọ báyẹn tí wàá dẹ̀ lágbára bí òun gan ò tí ì nìkan tí ó jẹ Ramadan bá parí kò dẹ̀ tí ì lágbára ìgbà tó bá lágbára kò ṣe ó dẹ̀ lè ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà gbìn ó ṣe oúnjẹ táàtì ó dẹ̀ gbé fún yàn ó dẹ̀ lè máa ṣe ní mẹ́ta jọ́tà lọ́ba tó fún lágbára ó tún ṣe méjì jọ́tà lọ́ba tó fún lágbára títà lọ́sàn-án ni pé kó sáà ti pé so alọ́ ni wàhálà lẹ́dínà yóò ti kú náà fídíà tó ń tọ́ àrùn mìsíkìn tó jẹ́ àlàyé tó wà bẹ́ẹ̀ wà lọ́ọ́ àyà. bẹ́ẹ̀ ni wípé ṣé àwọn mùsùlùmí lè kọ́ ọ̀rọ̀ àwọn àjọ náà ṣé àwọn kìfẹ́ ní àwọn kìfẹ́ ṣé àwọn kìfẹ́ ní ṣé àwọn ìfowó rẹ̀ rárá. náà ìbéèrè tí wọ́n béèrè ni pé ṣé mùsùlùmí nìkan ò ní wọ àlìjánná ṣé mùsùlùmí nìkan ní wọ àlìjánná. ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tó dáa ni kò sí ìbéèrè tí mi ì dáhùn ìbéèrè tó ń béèrè ni pé tàná dá àlìjẹ́nà fún wọ́n dá fún gbogbo ẹni wá jẹ́ mùsùlùmí pátápátá mùsùlùmí ń bẹ ní àsìkò ànábì Musa aleyhi salatu wasalam ìfèrí náà ń bẹ lásìkò tiẹ̀ náà àwọn tí wọ́n bá gbàgbọ́ mùsùlùmí ni wọ́n àwọn tí wọ́n bá tako tiẹ̀ kèfèrí ni wọ́n lásìkò ànábì Ìsá mùsùlùmí ń bẹ gbogbo àwọn tó bá gbà wọn náà gbọ́ nígbà náà mùsùlùmí ni wọ́n àwọn tí wọ́n bá tako kèfèrí láwọn náà lásìkò ànábì Sulaiman lásìkò ànábì gbogbo àwọn ànábì gbogbo àwọn ànábì pàwọ́tá mùsùlùmí ni gbogbo wọn kò sí kèfèrí ẹyọ kan nínú wọn. ànábì wa sallallahu alaihi wasallam ó ní al-anbiya ikhwatun li'allat ummahatuhum shatta dinuhum wahid ànábì ni gbogbo àwọn ànábì pàwọ́tá bàbá kan náà ló bí wa ìtumọ̀ ẹni pé ẹ̀sìn kan náà la mú wa òun náà ní Islam ummahatuhum shatta òfin wa ló kàn yàtọ̀ òfin ló yàtọ̀ síra wọn bọ̀ ẹ̀sìn kan náà ni gbogbo wọn wá ṣe shara'a lakum mina ad-din ma wassa bihi Nuhan wa Ibrahim nípa yáyà nǹkan tí Allah ṣe ló fún gbogbo àwọn ànábì pàwátá òun náà ní Islam gbogbo wọn ṣe ní àsìkò ẹni kálukú ìdán lásìkò kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan amọ̀rí mùsùlùmí amọ̀rẹ́ tí ì mùsùlùmí ìgbà tó wá dórí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun ní ìgbẹ̀yìn àwọn ànábì lẹ́yìn ànábì kò ní sànábì mímọ́ ìsìláàmù tó wọn á mú wá òun ni ìsìláàmù tó jẹ́ ìsìláàmù khalid tí gbogbo ayé ó máa ṣe gbogbo àwọn ànábì yòókù wọ́n rán wọn sí ìletò ẹni kálukú ni ànábì isa alayhi salatu wasalam wọ́n rán sí àwọn ọmọ israẹli ànábì musa alayhi salatu wasalam wọ́n rán sí firaun àtàwọn èèyàn rẹ̀ ànábì ibrahim wọ́n rán sí àwọn ìjọ rẹ̀ ànábì nuh wọ́n rán sí àwọn ìjọ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì wa muhammad wọ́n rán sí gbogbo ayé pátápátá wàmà àdìsàlìnàkà ìlà rahmatan lil alamin aláwọ ní gbogbo ayé ni mo rán ọ sí ìdán láti ìgbà tí aláwọ ti gbé ànábì dìde islam òfin tànábì ni gbogbo ayé gbọ́dọ̀ máa ṣe àwọn ànábì tán síwájú ẹ má gbàgbé pé mùsùlùmí náà wà nù tiwọn náà èfèlé náà wà nù tiwọn náà ṣùgbọ́n sáà tiwọn rẹjíìmù tí wọ́n ti parí wọ́n ti lọ wọ́n ti parí náà nìyẹn dáàtì sọ àdókòjẹ pé ìwé wọn kò sí mọ́ injil tí ẹ dáhùn pé kò sí mọ́ tàwórẹ́tà kò sí mọ́ sàbúrà kò sí mọ́ kò síbi tẹ́ ti fẹ́ rí èyí tẹ́ ń ta tẹ́ ń pẹlẹbẹ pẹlẹbẹ tán pé ní sàbúrà dáúdà yẹn bí a dáúdà agboolé kan ni mi mọ́ ẹgbẹ́ ti ní o ó lè jẹ́ dáúdà bàbá kan náà mí ni ọ̀dọ́ ẹgbẹ́ dáúdà tànábì ni ẹ̀ ń tàn wá ẹ̀ ni sabura dáúdà kò sí ti jẹ́ ẹ̀ rí láwọn ìwé yẹn mọ́ kò sí ìnjíìlì mọ́ kò sí èyí tán gbé dání kì í ṣe ìnjíìlì wọ́n kọ tiwọn lọ́wọ́ ara wọn ni tòkùránì nìkan òun ló ṣẹ́kù islam tí a lọ wá fún ànábì tó fi kọ̀mpìtì gbogbo ẹ̀sìn òun gbogbo ayé gbọ́dọ̀ máa ṣe sọ yìí dà ẹ ń bá ti kọ ànábì tí ó gbọ́ sí lẹ́nu ó ti ṣe kèfèrí náà nìyẹn ṣé kí ni ẹ̀ ń yé wa nísìnyí báyìí ọ̀nà yẹn ni kí gbogbo èèyàn gba ànábì gbọ́ ẹ wà máa ń káfàrọ̀ bí wáhídì mínihùn káfàrọ̀ bí jẹ̀mí ìhùn ẹ bá ti takò ànábì ẹyọ kan ó ti takò gbogbo ànábì yòókù kò sí ìyàtọ̀ nípa lọ́nà ló rán wọn ṣẹ́ nǹkan kan náà ló fi rán wọn kò sí ìyàtọ̀ láàrin gbogbo wọn kódà ẹni tó bá gba ànábì gbọ́ tó takò ànábì ádámà kèfèrí náà ni ó tún jẹ́ ẹni bá gba ànábì gbọ́ tó takò ànábì ibrahim kèfèrí náà ni ó jẹ́ gbogbo wọn ló gbọ́dọ̀ gbàgbọ́ ṣùgbọ́n òfin tó ṣẹ́kù sílẹ̀ òun náà ni òfin ànábì àti ìsìláàmù tiẹ̀ tó náà ń wá tó jẹ́ ìsìláàmù táwọn yòókù náà lànàbì fi sọnù sọ yìí mo sì ń pè mọ̀ ń sẹ́mi àbí ẹ̀ bá gbọ́ mi ipe mo ti di ànábì pé mo ti dé yahudi yankan àwọn nasaraniya yahudi ló jẹ́ ni o àbí nasara ló jẹ́ ni o wàlámi yóò mi bì kò sì gbà mí gbọ́ ilẹ̀ akáni nasabi náà àbí kó jọ́ máa ná because kí ni reason tí ò fi gbà nábì gbọ́ tí sá nábì ni báwo ló ṣe lè gba ànábì kan gbọ́ tó ní gba ànábì yòókù gbọ́ kí nìdí so nínú tó sọ àwọn yahudi àtàwọn nasọrọ yìí nínú tó sọ wọn di kèfèrí àkọ́kọ́ ni pé àìgbà ànábì wa muhammed gbọ́ sallallahu alaihi ó jẹ́ nǹkan àkọ́kọ́ tó sọ wọn di kèfèrí bóun lẹ sí lè gbẹ nìkan gbọ́ tẹ́ ìgbà mí tẹ́ ìgbẹ́ nìkan ẹnìkejì gbọ́ kí ni reason àwa ń sìn àgbà níbi ìsá gbọ́ náà ọ̀hún bí wọn dáká má gbàgbọ́ torí pà níbi òjíṣẹ́ ni wọ́n sì ránṣẹ́ ó dẹ̀ jíṣẹ́ ó dẹ̀ lọ. tó dandan náà nìkan gbà níbi wa Muhammad gbọ́ ẹ̀dẹ̀ yọkù níwò yín ẹ̀dẹ̀ wá orúkọ míì fún gbogbo àwọn orúkọ ànábì yòókù àdẹ̀ rí ní tẹ́ẹ̀ fi rẹ́pẹ́sẹ̀dì orúkọ ànábì àrí Sulaiman ó ní tẹ́ẹ̀ pé àrí Ayub ó pé nínú ìwé yín àrí ismail àrí tẹ́ ẹ pé àrí isaac àrí tẹ́ ẹ kí lẹ fẹ́ pé anabi wa muhammad ni mo hemme lẹ́ pé ní o ní mo ẹ àrí kankan ẹ̀rẹ̀ yọkù mbẹ́ kí ló fà á alẹ́ òní hasadan ní ní indi anfusihim kèé ta látọ̀dọ̀ wọn ni anabi isa yìí gangan fúnra rẹ̀ ó ṣe àdéhùn wípé anabi mi ń bọ̀ lẹ́yìn mi àyùbẹ̀ ẹ̀kọ́ ni ó ní yáàtì min ba'di ismuhu ahmed anabi mi ń bọ̀ lẹ́yìn mi o orúkọ rẹ̀ ó máa jẹ́ ahmed èèmọ̀ tó ṣe wọ́n ni pé torí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ànábì tó di síwájú ọmọ Ísírẹ́lì ni ọ̀pọ̀lọpọ̀ wọn in fact percent tó pọ̀ gan ló jẹ́ pé ìran Ísírẹ́lì náà ti wá in tó wá ṣèmọ̀ ni pé wọ́n rò bí ẹni tí ó jẹ́ the last prophet inú wọn náà ni ó ti wá èèmọ̀ ni pé wà lọ wá wà lọ jọmọ lárúbáwá tó fún wọn problem alọ́ ni hasada mi ní india àfúsì èyí ta ló bá wọn débẹ̀ tí wọ́n fi gbà nínú ọ̀pọ̀lọpọ̀ so nínú nǹkan tó sọ wọ́n di kẹfẹ́ nínú ẹ̀mú yùn dání báyìí ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n ń ṣe ẹbọ pẹ̀lú Allah níbi àdúrà èèwọ̀ ni bí mùsùlùmí gan tóun náà bá ń pè nǹkan mi lẹ́yìn àdúrà lẹ́yìn Allah òun náà ó di kèfèrí náà òun náà ó di kèfèrí nínú nǹkan tó sọ wọ́n dì náà ni pé wọ́n ń korúkọ ẹ̀dá wọn korúkọ adẹ́dá ànábì Ìsá ẹ̀dá ni kì í ṣe Allah ẹ tó bá fẹ́ jẹ́ Allah wọn gbọ́dọ̀ bí òun náà gbọ́dọ̀ bí yàn àwọn kèfèrí wá sọ́dọ̀ ànábì wọ́n ní sífù lánàá rọ́bàkì olúwa tó tiẹ̀ ń pè wá sí i tó ní ká fi òòsà lẹ̀ Allahumma salli ala Muhammad. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan ma lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sẹ̀ wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà fìrìnà wọlé ti pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́gbẹ́ ó dèwọ̀ ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time saturday àti sunday náà ni tàbí quran quran memorization class only aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́ tàgbàtọ̀dọ́ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o number seventeen ògúndàrí laoye road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji telephone zero eight zero eight five two three seven five five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ́ lọ́gbẹ̀kọ́ mẹ́.